ẹ káalẹ́ ẹ káalẹ́ o ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Mr. Ọláìyá tí gbogbo yín gbé káàkiri ẹ̀yin Yorùbá Nation ẹ súnmọ́ bí ẹ wá kí ló dé kí ló ṣubú lù yín mo béèrè kí ló ṣubú lù yín ẹ̀yin Yorùbá Nation èrò bẹ́ẹ̀ máa ń ronú kó tó lè di pé máa gbégbá ìgbà social media yín síta tẹ wá ń gbà bí àǹgbà náà tí tẹ ń bú tẹ ń bú àgbàlagbà yìí tí ìṣẹ̀gbẹ́ yín bẹ́ẹ̀ bá lówó jùlọ ńkọ́ tẹ ẹ bá lọ́lá jùlọ ńkọ́ tẹ ẹ bá mọ̀yàn jùlọ ńkọ́ ó ní tó ṣe tó fi fẹ̀mí ìmoore hàn ǹjẹ́ gbọ́ ẹ lọ ṣọ́ra yín ọ̀rọ̀ ò sí lẹ́nu yín mọ́ ẹ̀yin Yorùbá nation ẹ lọ panu yín mọ́ ǹjẹ́ gbọ́ ẹ lọ panu yín mọ́ inú yín dùn ẹ ti torí Sunday Igboho ẹ mà pààyàn ibi tínú yín dùn dé tẹ́lẹ̀ fẹ́ gba Yorùbá nation àìmọye ẹ̀mí mọ̀ ti lọ sí i kí wàá lọ láàyà ṣe tẹ́nìkan òṣèré irú tọ́láàyà ìtì ẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí toríjọ wọn fẹ́ grant mi nílùú yìí èmi mo mọ tójú rí ìgbà tọ́lọ́dẹ̀ fún mi níwèé náà inú tọ́ílẹ̀tì ni mo wà mo fẹ́ fi tèmi ṣàkàwé fún yín ni o kò sí ntẹ́yìn ò lè fi dunnú tínú bá dùn tínú èèyàn bá dùn ó lè mọ sun ẹkún láì rí ẹgba. E tọ́ílẹ̀tì ni mo wà tàgòdùn lọ́ọ̀yà ló pè mí ó ní wọ́n mọ̀ gírántì mi jíjáde tí máa jáde báyìí mo ti gbàgbé pé mò ń tọ̀ lọ́wọ́ ni mo tọ̀ déta ni pẹ̀lú ṣòkòtò lọ ṣòkòtò wà níbi eékún mi ọ̀rẹ́ mi Fatima ń bẹ lamẹ́ríkà tó bá rí ṣòyí ó lè jẹ́rìí sí i kí ló dé àǹtí àlímọ̀ kí ló dé àǹtí àtòrọ́wọ́ mi ló bímọ sí kó tó di pé kọjá sí Amẹ́ríkà nínú ilé adúró ni o mo ní bá bá ń gbọ́n tí lọ́ọ̀yà ń sọ àbí mo sì mo sì gbọ́ ni ló bá ní ha màmá àlímọ̀ ọmọ sirelion ni ọmọ fúlàní sirelion ni ńgbà ogun sirelion fi bẹ̀rẹ̀ kò sí téèyàn ò lè fi ṣẹ̀mí ìmoore o ẹ̀yin yorùbá nation ẹni tó ṣoore fún yín ṣe é mọ̀ pé ẹ ti pera yín láìmọye lídà tó ṣoore fún lídà kan ẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbè gẹ̀gẹ̀gẹ̀ ni tẹ́ ń bú oníwá tẹ́ ń bú ẹlẹ́yìn lórí ẹ̀ ẹ wo ohun tójú àwọn èèyàn rí nítorí Sunday Igboho ni ṣe bínú yín ló dùn débẹ̀ n ti ń ṣe yẹn inú yín ló dùn ẹ̀mí èèyàn ti lọ sí i lórí ọ̀rọ̀ Sunday Igboho ọlá àyà wa bọ́ra lẹ̀. ó lọ sókun àáfàá ń lọ síbẹ̀ wòlíì ń lọ síbẹ̀ ẹlẹ́sìn àbáláyé ń lọ síbẹ̀ ẹ wá ló kọ̀nà tán láàyè ó lọ ìgbà mo rí kinní yẹn mo ní photoshop ni kò lè gbé hóhó ara rẹ̀ lẹ̀ báyìí ẹ̀yin ẹ wo òkè ẹ wo sàlẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ n tó bá wù ló lè fi ṣoore òun ló mọ tí bàbá wa Tinubu ṣe nínú ìgbésí ayé rẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ́re ẹ̀yin láláìmọ́re àfibisólóore ẹ̀yin láfibisólóore ǹjẹ́ ti gbọ́ tọ́lá àyáyá ju ti Sunday Igboho lọ o èyí tẹ́yin ń ṣe fún Sunday Igboho tí ọlá àyáyá n tó ṣe fún bàbá wa Tinubu kódà mo pàtẹ́wọ́ fún un. èyí tẹ́ ẹ ṣe ni kò sí yọrí kò sí nǹkan kan tó yọ ń bẹ̀ ẹ̀mí bọ́ sí i ẹ lọ gbẹ́nu yín dání ẹ lọ wábi jókòó ẹ lọ gbẹ́nu yín dání tọ́lá ìyá bá bọ́ sí hòhò kódà kó máa kíìsì ìyàwó ẹ̀ níta torí ìdùnnú oore tí Tinubu ti ṣe fún tíyàwó Tinubu ti ṣe fún un tó bá wù ú ló lè fi ló lè fi dúpẹ́ kí ló dé ta nígbéraga ta nígbéra sánlẹ̀ àáfàánú yín ń sọ wòlíì inú yín ń sọ ẹ wọ́n ń gbèsè pé yín àwọn ọmọ rẹ̀ kankan blog ẹ̀yin blogger gan pàpà ẹ̀ rorí ni ibi tó bá yẹ kẹ́ ẹ dájọ́ sí ẹ̀ ní dájọ́ sí ṣé kẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ kàn fi tó ń fi rí wíwáàsì kò burú ẹ̀yin náà jóore Tinubu ṣùgbọ́n kò sínú ipá ẹ̀mọ́ gbẹni ẹlẹ́ni ṣépè ẹ̀mọ́ yẹ̀yẹ́ ẹ̀. ẹ lọ ṣọ́ra yín ẹ̀yin búlọ́gà mélòó lẹ dìde nípa ọ̀rọ̀ Yorùbá Nation tẹ́ ẹ sọ fún wọn pé nǹkan ṣe yìí ò dáa bó ṣe ń bú lọ́ba lọ́ba tán ń bú jòyè tán ń ṣépè búlọ́gà kan ṣoṣo mi ì fẹ́ dákọ̀ èèyàn níbí báyìí olójáde tó sọ fún wọn tẹpẹtẹpẹ mọ lẹ́ẹ̀fi tó ń lẹ́ẹ̀fi pàdé ẹ̀ tẹpẹtẹpẹ ṣebí nítorí Sunday Igboho ẹni tí ń ṣe dáa ẹ mọ̀ ń pààyàn síyàn lọ́rùn ṣebí inú yín ń dùn ni oore tẹ́yìn ò fi máa san fún Sunday nù. ẹ lọ ṣọ́ra yín o ìyá kàṣẹ bẹ́ẹ̀ bá bú mi kẹ́ ẹ ṣòfò tẹ́ ẹ bá bú Tinubu kẹrin lọ ọmọkọ́mọ tó bá ṣépè tó kọ́mẹ́ǹtì tó ṣépè ó ṣépè fún ìyá ẹ̀ anybody tó bá bú Tinubu mbẹ yóò ṣòfò ni anybody tó bá bú ya kàṣẹ́ẹ̀tì lórí ọ̀rọ̀ tí mo sọ ìtẹ́ ẹ̀ bá ní sòótọ́rọ̀ ẹ ti sorí burúkú ọláàyá gbogbo ohun tó bá ní tó bá fi mẹ̀mí ìmoore Father. Má wẹ̀yìn. Ẹ́n ṣe tán bá fẹ́.